náà ìbéèrè wọn àkọ́kọ́ òun náà ní pé masha allah àti insha allah òun náà ní nǹkan tí wọ́n béèrè nípa rẹ̀ ìyàtọ̀ wà láàrin méjèèjì yìí ìkan wà fún nǹkan tí ń bọ̀ wá ṣẹlẹ̀ ìyẹn ni wípé nígbà tí wọ́n bá sọ yí pé ṣe ẹ máa wá lọ́la wà ní insha allah ẹni pé màá wá lọ́la tọ́lọ́run ọba tó bá fẹ́ bẹ́ẹ̀. wọ́n máa sọ yí pé ìkan wá wà fún nǹkan tó ti lọ tó ti parí ó ti parí bóyá ní ti máa gbé ṣe wálé kí ó lánàá yóò ní masha allah ìyẹn ni pé ó ti jẹ́ nǹkan tí ọlọ́run ọba sí kí ni o tó ti fẹ́ òtítọ́ ìfẹ́ lọ́wọ́ kí ni ọ nǹkan tí ọlọ́run ọba tó ti fẹ́ onápẹ̀lẹ̀ kí ni ọ máa ṣá ọ̀dọ́ sókèlèsì ọba yẹn ṣùgbọ́n yẹn ti tẹ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì òun náà lẹni tó yẹ pé wọ́n ń sin ajá tó bá ti jẹ́ pé ìmọ̀bílẹ̀ ọ̀hún ti rí lọ́jọ́ pé fẹ́ǹsì kan àròjọ kó gbó wọn pọ̀ tí ajá yẹn lọ lẹ́gbẹ́já yẹn bá ń dúró níbi ọ̀dọ̀ títí àwọn títí yẹn nìkan tí èkúrò bẹ́ẹ̀ another case nìyẹn wọ́n ti bá máa ń lọ káàkiri gbogbo compound yẹn tí ó máa round bẹ́ẹ̀ ẹni nǹkan tí mo sọ yẹn ó apply sí ọ̀dọ́ kí wọ́n so mọ́ bí ẹnu ọ̀nà títí wọn tí ò kúrò bẹ́ẹ̀ bọ́ síbò míì kò ní apply sí wọn so that is. ẹlẹ́ẹ̀kẹta ẹni tó bá sálámà wáyé dá òyì tún bìtẹ̀ ìyá tìǹ ọlọ́run ọba òde ìgbé ó sálámà ó fẹ́ tọrọ bára ni ó ó sálámà ó fẹ́ ṣe kínní kan àwọn afáàní ọlọ́run ọba òde ata kèfèrí ẹgbẹ́ ata ọ̀sẹ̀bọ ọlọ́run òde ọgbẹ́ wọn kínní kan máa sọ pé wáyé lè kàn Islam wá kò sí ibi tó wà ẹ̀rí ẹni sì báyìí <laughs> sọ ẹni sì báyìí kò sí ibi tó wà ìdání ni pé tó bá sálámà sọ tó bá gbọ́ sálámà tó bá dáhùn má dà lóhùn ṣùgbọ́n àwọn kan máa ń fẹ́ fẹ́ fi ṣépè so àwọn yẹwudi sálámà sí ànábì ànábì ń dá wọn sálámà wọn ànábà sọ yí pé wọn wá sálámà sọ fún ànábì sálámà kan wà tẹ wọn sálámà sí ànábì tó jẹ pé asámù aleyk yẹn asálámù aleyk wọn asámù aleyk yẹn pé alimoto tẹ́lẹ̀ bá ti sẹ́ báyẹn ni wọ́n sọ pé wọ́n aleyka ẹ̀dùkẹ́ ni kì í sí àwọn kẹfẹ́ ní kí n dáhùn. ìjọba yẹn fi sẹ́nà wọ̀ ni pé lílà kúrò níbi àìdá lílà kúrò bí ìyá ọlọ́run kèfèrí gan fẹ́ kọ́ làkóbi yọ ọlọ́run kí làkóbi yọ ọlọ́run kọ́ jẹ́ tiẹ̀ ní pé kó di mùsùlùmí kí àkóbi ọlọ́run fi jẹ́ tiẹ̀ àṣàdúrà fún nìyàn so àṣàdúrà mọ̀ ṣàdúrà yẹn fún pẹ́lú ọlọ́run jó di mùsùlùmí so àwọn ẹ̀rọ parabulẹ́ẹ̀tì wọn yẹn sálámà sí kèfèrí kò síbi tó ti rí ẹ̀dùkẹ́ ẹni sì rẹ̀ àbíjọba máa sọ̀rọ̀ àwọn afá kan láti wọn kàn sí jihad so kò síbi tó wà tẹ́ bá ti sálámà sí o ọba àmọ̀ so máa dáhùn sálámà padà so mọ̀tò bá aráyè láti dáhùn sálámà padà ìyẹn ni ó tún wá tó wá gbé kankan mi bá ń bẹ láàrin yín tó fi dá sálámà padà tó gbé ìkíni tó wà láàrin tó fi dá padà ó máa jẹ tó ṣẹ̀ṣẹ̀ ńlá tó gbé dá sálámà padà so rọ́dùn rẹ̀ máa jẹ wájú lọ́dẹ́ pé ẹnìkan kan ti dá padà àbẹ́ nìkan ti sọ àbẹ́ ẹni ẹ ti sọ gbogbo gbà ó ti sọ ìwọ̀n sọ pé tí kò dá padà mọ́ nígbà tí wàá ti sílẹ̀ kù láàmú. Naam. Tí wọ́n ti fà á nípa tẹ́ ẹ sọ ẹ̀yìn sálámù àwọn míì tó já fà wọn máa ń sálámù sí ẹ pé sálámù alek sálámù alek tí ó já sà kéèyàn náà dá wọn lóhùn ní wa alaikum sálámù áwò wa alaikum sálámù ẹlẹ́ẹ̀kì ara tí mo wá tó béèrè ni pé ẹ̀kọ́ yọnu pẹ́ṣẹ̀ tó ń bọ̀. ẹjọ nípa pé kápẹ́yìn bá rẹ̀ ní àwùjọ ọlọ́mọdé kárẹ́jọ wà ní ẹjọ́ wọ́n ní kéèyàn fi quran búra torí ní ilé ẹjọ́ quran tàbí bible ni wọ́n fi máa búra ń bẹ̀ so wọ́n wá gbé fún yàn pé kéèyàn fi búra kéèyàn sì mọ̀ pé quran ní sin tá a lè fi búra. pẹ̀lú fatiwa yín. pẹ̀lú bá àgbọ̀ lẹ́nu ẹ̀yà afá náà ni. Ah! lẹ́nu àwọn lẹ́nu àwọn afá. pé ìwé ìwé ìwé ìbúra pé ọlọ́ọ̀nì kan yẹn lè fi búra èyí lè pass fatuwa ẹ ti pass fatuwa jìnnà báwọn. ẹlẹ́ẹ̀kejì ni pé nípa àlá ẹ̀gbá mi ìyẹn ni lálà lójú oorun. ìjẹ́lẹ̀ kẹta. lálà ló dé padà ṣẹlẹ̀ so tàbí kéèyàn lálà síyàn kan tí nǹkan yẹn tí ó sì padà rí bẹ́ẹ̀ kí ni kí ni ìgbàgbọ́ tó yẹ káwa mùsùlùmí nínú àlá ṣé ká nígbàgbọ́ nínú àlá tá a láǹṣẹ́ ọba ìsìláàmù wa jẹ́ so mo fẹ́ kẹ́ bá ní lọ fún àwọn ẹlẹ́sìn bíi aláìn. àwọn àìsàn ìbéèrè yẹn ó náà nípa sálámà àsàlámù àsàlámù inú àwọn tó a wà lónìí náà pé àsàlámù kò ṣe máa ṣe tẹ́ ẹ̀ bá ti lọ́dọ̀ afá nǹkan tó bá sọ bẹ́ẹ̀ wọ́n máa sọ ọ̀rọ̀ bá wọn mọ́ àwọn tó ṣáájú lọ gbogbo nǹkan tá a sọ pé a fẹ́ rí wọn ti rí ọ̀gọ̀rọ̀ wẹ̀ sọ kí wọ́n sọ pé ẹnìkan àṣàmà lẹ́kà lọ́yẹ kó sọ àṣàmà lẹ́kì gbadé kan tí ọ̀ pa bọ́nú nǹkan tí ó kàn yẹn sọ àlékùnmá àlékùnà tó o bá mà kó ma lárúbáwá ẹnìkejì ẹ ma lárúbáwá kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ sálámà tó wáyé kó sọ pé àsálámà àlékà kò sí tó burú bẹ́ẹ̀ obìnrin sọ pé àsálámà àlékè òun dẹ̀ sọ fún ọ pé àsálá wà àlékún sàrà òye ló jáàmù kún yẹn ọ̀sẹ̀ tí ò lè lò so ẹni sì máa ẹni wàá rẹ̀ fẹ́ máa pa ara rẹ̀ pé ó wù pé wọ́ọ̀dù tó fẹ́ lò àlékún mọ́ ọbẹ̀ sọ rẹ̀ ilé náà fẹ́ sọ pé kò sí tó lámánìá pẹ̀lú ẹ̀ ẹni tí ẹni sì máa ẹjọ́ máa lò lọ so méjèèjì ló wà báyìí níbi asalaamu aleykum ló wí gbẹdọ bá pàdé ọmọ ya rẹ sọ pé asalaamu aleykum lẹkọ aleykum sara ẹ wá lọ gbẹdọ bá níbi sọ pé ẹnìkan pé aleka sara ẹ wàleka rẹ asalaamu aleka ọtí wàá di pé àní odidi sunna pé dáná bí wọn ẹ sáà ti sì báyìí sọ àsìgbọ́yé ni àbí ìmọ̀ bẹ́ẹ̀ mọ̀ mú nǹkan kan wá pé èmi náà mọ̀ nǹkan tí o sì tí o sì mọ̀ nǹkan sọ látara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa sọ dáadáa fún gbogbo àwọn nǹkan tí a bá fẹ́ máa sọ. So, ìdòsó kò sí tó burú eléyìí kéèyàn change pẹ̀lú pé kó ṣe kí ni ẹ̀sìn tú wálẹ̀ ni lórí pé afẹ́ sálámà ṣùgbọ́n nǹkan tó jẹ́ general sàmà àlékún so yà bá ń kírun lọ́wọ́lọ́wọ́ ní ìsìn báyìí tó ń dànù kí lóun nìkan kò yẹ kó sálámà nù náà ẹ bá sálámà sọ bí sálámà sọ sí káwọn ẹgbẹ́ àwọn tó wà lọ́wọ́ bá yẹ ah wọn kò yẹ kí n sálámà kò sẹ́nu ẹ̀ka lọ́tún ni kò sẹ́nu ẹ̀ka ló ah bíbí làákàyè kan máa fi wú ẹ̀sìn so bẹ́sìn bá ti wà láti kí ni láti fi ilẹ̀ ìkìnnì àwọn sọ abáwọn sáwọn lọ àsàmù àlékún òtí ẹni gbàdúrà gbà sàmù àlékà ló ti ràn lọ́dọ̀ wọn tó báyìí káwọn ẹgbẹ́ ìtura tó gbajúmọ̀ tó wà ṣááyù ni ẹni bá fẹ́ pè wá sí. so gbólóńtò kọ́ máa tó ní sí wàhálà fún adà sàmù àlékún àlékún sàmù so kálẹ̀ kú mẹ́ ẹ bá mọ̀ pé wọn náà wù kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kò sí bí díà so now ẹlẹ́ẹ̀kejì ìbéèrè yín òun náà ni pé ṣé a lè fi kùránì bàbá a lè fi kùránì búra tẹ́ fẹ́ béèrè nìyẹn àwọn afá sọ pé a lè fi kùránì búra ṣùgbọ́n a gbọ́dọ̀ láníyàn yìí pé nǹkan tí wọ́n kọ pépà ìwé ta gbé dání ẹ̀ ni a fi ń búra so agbá yìí pé kí ni ọ̀rọ̀ ọlọ́run gangan la fi ń búra so ọ̀rọ̀ ọlọ́run sífà tún mi sífà tì í kan náà àwọn òròyìn ọlọ́run ni ọ̀rọ̀ ọlọ́run so yẹn lè fi búra ó lè fi kàábà búra o lè fi kàábà ìdádókè sí sífà tún mi sífà tì í kọ́líkù ní ẹ̀dá kan lòun so ilé ọlọ́run ẹ̀dá ṣùgbọ́n kùránì lérò máa kọ́ so àìfimọ́tò so yé ní sinmi báyìí kò sí lọ́wọ́ níbẹ̀. ẹlẹ́ẹ̀kẹta àlá wọ́dọ̀ àlá wáṣí tó pẹ̀ ní àlá so wọn náà wáṣí tí a sì máa padà sí náà lọ́jọ́ iwájú so ṣùgbọ́n ní pẹ́rẹ́tẹ̀ tó pé ẹ béèrè alákọ̀ọ́kọ́ mẹ́rin náà ni pé a gbọ́dọ̀ jẹ́ kí àlà ó dẹ́rù bà wá lára nǹkan tí ń kó báwọn èrò ilé ayé táwọn fi sọnù àlà jẹ́ kan bẹ́ẹ̀ àlà ó jẹ́ kan bẹ́ẹ̀ so ètí àwọn yẹn náà tún wà bẹ̀ lálà nígbà míì so a gbọ́dọ̀ sọ̀rọ̀ àdá pẹ̀lú àlà tá a bá máa lá ní alámiwá rẹ̀ jẹ́ ipe àwọn afa sọ ipe àlà lásán ni wà tẹnìkan jọ jà ọkàn pàdé ara yín lóru ẹ bá tún bá ara yín jà àlà lásán kan lásán ni so wà tẹ́ni ẹni ẹ ti jọ jà dẹ́ tẹ́lẹ̀ so dáradájọ́ jẹ́ mí rẹ̀ ọ wà ń bẹ̀ ọ̀wà ni ah o ti ń lé mi o ti ń lé mi o ti fẹ́ pa mí báyìí o ọ̀gẹ̀dù sára ìgbẹ́lẹ̀ yìí nǹkan tẹ́ni ẹ wà ń bẹ̀ ló ń ṣẹlẹ̀ so ìgbẹ́lẹ̀ mi ẹ̀ bá wà ń bẹ̀ ẹgbẹ́ rẹ̀ so ó dẹ̀ si àwọn ẹ̀rọ náà gẹ́ àwọn ẹ̀dẹ́ tó máa fún àwọn tó máa jẹ́ àwọn tí wọ́n máa lọ dáhùn yẹn tó máa lọ bá wọn a máa dẹ àlá síyàn tẹ́gbẹ́ ẹni ó lálàá gbàǹgbàdà yẹn tó máa ṣe fáwọn tí wọ́n bá ń lọ ọ̀dọ̀ àwọn pé ẹ lọ́dọ̀ àwọn bàbá náà lọ́dọ̀ àwọn àfa káàkiri àwọn kìnìyà àlàó de àlá sí yóò làálà ẹ̀rọ sì máa bà yóò sì sáré wá dùn àwọn tó gbówó lọ́wọ́ ẹ̀ sọ àwọn pásítọ̀ náà ń ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ ìjọ lára ọ̀dọ̀ ẹ̀ náà ni òkun wọn sáré wọ́n dùn pé kò sí tó bá ti jí láàárọ̀ pásítọ̀ ha ha ìjà lẹ́dà máa sànù wọ́n ti fẹ́ pa mí fọkànbalẹ̀ kí ká gbàdúrà sorry. tó gbogbo gíní yẹn ètè lásán ètè tó ètè ni ṣètò náà de tí wọ́n mú àlàáwá náà tí a fi wá dẹ́rù bà yẹn ó lè fi wá fi ó lè fi wá fi pè yẹn ní nǹkan pé tí tó mú pé ọmọ pàápàá ni ó ṣe kíní kan ó sì ṣe bẹ́ẹ̀ bá ń fi ṣáájú lọ tó gba àwọn eléyìí tó kéwàá máa sọ pé aláwọn máa ń ṣe kéèyàn lọ pati aláàmì máa ń sẹ lọkọkọ lọ pati náà jákujáku ni tó ìtù aláàrẹ tó bá pẹ́ nìkan máa kú tòótọ́ ló máa kú ó máa sọ jákujáku bá wọn máa láǹṣó ó rí bí àwọn kan ò ní fún ìwádìí wọn bá àti ẹni dàbí ìgbé ẹnìkan fi máa ń kú ọjọ́ méje nìkan ìbejì lẹ́nìkan ó bì torí àlàtọ́ láì wá bíbejì ó bẹ́ẹ̀ sọ ààrẹ dín kankan nìyẹn níwájú ọlọ́wọ́ ní kankan èṣù ló kàn wá tán ẹ jẹ ṣètọ́n ló wá tán ẹ jẹ kó o lára yẹn kó wá máa dàbí ọ̀rẹ́ pé àlá rẹ ń ṣe èṣù ló tàn ọ̀ jẹ lára ìtànjẹ èṣù nìyẹn sódà ẹlòmíì lè di ṣe hàn torí ẹ ẹlòmíì lè di kankan torí ẹ ó wà nǹkan táwọn ẹbí di ṣe hàn ó wà nǹkan táwọn ẹbí di kankan ibi òun ti ní àwọn kankan tó ń lò tó ó jẹ kí. so <laughs> so látara bẹ́ẹ̀ so ká máa ṣọ́ra dáadáa ká máa kára wa sí nǹkan tí nǹkan tá a bàjẹ́ ẹdíkẹ́ ní ẹ̀ka mú makara wá sí bẹ àláwà ní tòótọ́ táwọn afa sọ pé bàdá àti rí inú sátú Yusuf ọba tó lálà tí Yusuf yẹ sọ nǹkan tó bẹ ṣẹlẹ̀ fún sọ àláwà bàdá àbáǹtẹ bá lálà kò ní ti kọ lọ bẹ́ẹ̀ nìkan pé ẹnìkan ni arọ́ àlà kẹ́lẹ́ pé máṣe wá sínú rédíò yìí pé tó bá rí kinní kan kinní kan ló túmọ̀ sí tó bá rí kinní kan kò sí dẹ́rẹ́dẹ́rẹ́ nìyẹn sọ kò sí nú ẹ̀sìn torí bá a sọ pé ẹni ẹ má láàbí kankan pé ibùkún jẹ afáàdùn máa ń ṣe wá sí ìrọlọ́pàá dáhùn afa sọ ni pé ẹnì kọ̀ọ̀kan ó lè ṣe tàwílù àlá rẹ̀ fún ara rẹ̀ lóòótọ́ yẹn lọ bẹ́ ẹlòmíràn tó ṣe tàwílù àlá fún yẹn ẹ̀dígẹ́ ẹni sìn báyìí so lápẹ̀jú ẹni sìn báyìí ẹnìkan ọ ní òun tó bá ti lálàá òun kẹ́rẹ́ nìkan tí máa da sọ́ọ̀bù lára tó máa ń sùn àáfàá tó bá fẹ́ wà láyìn lọ sínú kùránì lọ sínú àdìsí ó lè kalẹ̀ ọgbà kùránì ibi tó bá lọ gẹ́lẹ́ yẹn tẹ́nìkan bá kàn béèrè kankan yẹn lọ́wọ́ rẹ báyìí ibi tí làákà rẹ bá lọ tẹ́nìkan bá béèrè báyìí àwọn tó jẹ́ àfa sunna àwọn tó jẹ́ kínní inú kùránì ni wọ́n lọ inú àdìsí wo ni wọ́n ti kárí kùránì wo ni wọ́n ti kárí tó nírú ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ ẹ̀ka ó ná libaṣu lakum wa antum libaṣu lahunna ah, ọkẹ ah, oh, a ìdìbàṣù asọ́ndasọ́bọ̀ làwọn ẹ̀kọ́ oníyàwó nù o ti níyàwó kan tó lọ fẹ́ kejì so wọn kàn lè bá túmọ̀ rẹ̀ báwọn kò sí kẹ̀kẹ́ lọ́wọ́ àná eléyìí wọ́n dùn wáyà yẹ so ìbí tó ń lè túmọ̀ rẹ̀ sínú wọn lọ́wọ́ lè máa yà kúrò àdó wọn máa ń kẹ́ ibi tí kìnìyàn bá kọ̀ nẹ́ẹ̀tì sí ọ̀tán so kó o dẹ̀ máa bá gbèsè ayé ẹ lọ kí n sì nǹkan tí wọ́n dì yẹn tó máa ń dìyàn lọ́wọ́ alẹ́ ìṣe kan lẹ́yìn kó máa ti sọ́ọ̀bù yẹn ọlọ́run ti parí gbogbo nǹkan ní parí kádàrà ẹ wá ní wọn fẹ́ pọ́ tó wá ní pé aláyẹn ló sọ pé òní kú lọ ní jẹ́bẹ̀ kò sínú kádàrà ẹgbẹ́ òkú ní ìtì lọ́rọ̀ la kú. sọ́kàtàrà bẹ́ẹ̀ kéèké sí ní ọ̀nà dààmú fún àwọn ti sọ́ di dààmú wọn sọ́ di wàhálà sọ àwọn tó ṣáájú lọ ẹnìkan náà sábà pé wọ́n pa irun orí òun nígbà tó ń sùn so ó dẹ̀ ṣe tàwílù ẹ̀ fún ara rẹ̀ ibi ogun táwọn fẹ́ lọ yìí ó dẹ̀ kàn máa pa wọ́n dẹ̀ máa gé olórí ọdẹ wọ́n dẹ̀ gbọ́n dẹ̀gẹ́ lórí rẹ̀ kò ní kíní ẹ̀ga ṣẹ́yìn kẹ́kẹ́ lórí ìbàdàn ni ó pẹ́rẹ́ ló ṣe tàwílù ẹ̀ ṣẹ́yìn ló ṣe tàwílù lọ bẹ́ẹ̀ wọn fanu fún mi wọn ni wọn gèdè lórí mi òfin tí mo lè lọ iná ẹni kó tún alógún ẹsẹ yóò bá. ogun àbíjẹ́lẹ̀. ṣé ló dára bẹ́ẹ̀ kì í ṣe déyàwó á dá àmọ́ ara rẹ̀ yìí ẹgbẹ́ ẹni sọ ètò àtọ̀dọ̀ ọlọ́run ó yẹ pé àwọn afọ́ sọ pé ọ̀dọ̀ ẹnìkan lọ bá wọn sálàfù ó ní kó ó sọ bàlá tó ń lánìí ẹnìkan túmọ̀ rẹ̀ báyìí ó tún lọ bá lómi ẹ̀ lómi tún túmọ̀ rẹ̀ báyìí àdìsí ló túmọ̀ rẹ̀ kò ní pẹ̀lú wọn bá bá gbé ọ̀rọ̀ wọn gbọ́dọ̀ nígbà kankan náà kó mo dà ní kó mo dààmú pé ìgbẹ́rọ̀kàn lè jọ ni kó mo àdìsí àbí kó lọ ayàkùrá ni tó bá dé lò kó lọ lúgà èdè lárúbáwá kínníkínní yẹn túmọ̀ lédè lárúbáwá kó kọ̀nẹ́tì ẹ̀ mọ́ra wọn o pé ọ̀dà ìwé nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní ṣé ọ̀dà ọkàn máa bá gbèsè ayé ẹ lọ. nam. ìbéèrè tèmi ní àlè tí ẹ̀yìn sọ̀rọ̀ pé tí ọba bímọ àkọ́bí ọ̀yàn kíyàn máa fi kọ́ máa fi pé àbúrú alágbájá ọ̀yọ̀ sì sì lẹ́rù ẹ̀ jẹ́ pé bóyá ìgbà tó ṣèyàwó ló ti ní lọ́kàn pé ti bá bímọ àkọ́bí máa fi láì wọ́n ti ń pè ní àbá fi láì gan kó tó bímọ ó ti mọ lára ó wá bí obìnrin kódà ó tún bí obìnrin yẹn gan tán àbọ̀ abdullahi lọ tún ṣe ń pè àlẹ́ náà ló padà wá bí abdullahi bí àkejì àbí kẹta tí ó dẹ̀ ń ṣàlàyé orúkọ ẹ̀ wá ń jẹ́ lọ irú situation yẹn kan tí ò lo orúkọ ọmọ àkọ́kọ́ tí mo fẹ́ béèrè béèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni pé ó ti wà conversant mọ́ pé náà ọ̀rọ̀ sísọ wà láì tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wà láì débi pé àwọn èèyàn gan ti correct correct ẹni tó lágbọ̀ọ́yé ó ti mọ́ lára gan irú àwọn yẹn tó bá sọ tó wá fi wà láìkọ Ọlọ́run ṣé èèyàn àṣà ó ti mọ lára àti nǹkan tó ní ìtumọ̀ àti nǹkan tí ò ní ìtumọ̀ wà láì náà tó bá sáré wá ṣe wà láì fún yàn ṣé kíyàn máa jẹ kíyàn máa dùn tó tó orúkọ yẹn tóbi gẹ́gẹ́ bí àti àdámọ̀ ẹ̀. àṣọ ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ òun náà ní pé ẹgbẹ́ kó tó bímọ wọ́n ti máa pè ní orúkọ ọmọ sọ àwọn tó jẹ́ àwọn tó ṣáájú lọ náà wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún wọn ẹgbẹ́ kó tó bí ọmọ wọ́n ti máa jẹ́ àbúrò kìnnìkan nínú àwọn kan tí wọ́n máa ń nínú nǹkan tí wọ́n máa ń jẹ ọ̀dọ̀ àwọn lárúbá dẹ̀ tún ní àwọn tó máa ń jẹ àbú ló kàn máa jórúkọ lásán tí wọ́n kàn sẹ́ni kúníyà wọn fúnra wọn níbi tí ẹgbẹ́ òní bí máa yẹ tó máa jẹ kúníyà sọ ọ̀dọ̀ ẹgbẹ́ kúníyà ló jẹ́ tí ò sí ẹ̀jẹ̀ kan tí ẹgbẹ́ bá ó fi sọ ẹgbẹ́ ìjẹ́ kúníyà yẹn lásán kì í ṣe pé ọmọ yẹn ni kíní yẹn lọ bá kó máa jẹ ẹgbẹ́ ọmọ lọ́ba fẹ́ lọ bá ọmọ ẹsẹ̀ bí yẹn ló gbà pé ó kọ yẹn jẹ kó change ẹ̀ kó fi ó kọ tó ṣe kí ni ọ èyí bẹ́ẹ̀ tí n kì í pe yẹn nígbà tí ní abábìlẹ̀ ọ̀dọ̀ gbé àbúkí ní ẹ máa pè yìí so ìbàdàn bẹ́ẹ̀ tí n jẹ lẹ́yìn mẹ́ta àwọn yóò ti máa pè bẹ́ẹ̀ so nam ẹlẹ́ẹ̀kejì wàlọ́ ìtẹ́ni ẹ máa sábà ṣe ìkẹ́ta ní ni pé ọ̀rọ̀ èèyàn máa wo pé ìgbà wo ló ṣe wàlọ́ tọ́ jẹ́ pé ẹni tó bá máa ń sòdodo ni kò ní di ìgbà tó bá yẹ pé nǹkan rẹ pé ẹni tó bá máa ń purọ́ tẹ́ bá ti bá rọ́nú ọ̀rọ̀ rẹ̀ lè má kà fún ọ̀gá bá ń ṣe yẹn sí. ṣé kó sòdodo ni so wàhálà rẹ gbọ́dọ̀ nítumọ̀ sí wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́yìn kankan tó wà láì mo ti ṣe kínní yẹn àbí mo ti ṣe kankan báyìí ká máa ṣe nígbàgbọ́ sí mùsùlùmí àwọn àgbọ̀dọ̀ kọ́ nígbàgbọ́ sí mùsùlùmí náà tún ìdá sọ kankan fún ọ pé ó wà fi wà lọ́ọ̀ ìsìn ọkọ̀ Islam ó yọ̀yọ̀ kúrò nínú kínní ni pé ó gbàdúrà tó túbá àdúrà ẹ̀yẹ̀ tó wá tó rí àwọn kankan bẹ́ẹ̀ ó ti gbà tó máa gbá wọlé wọ́n dẹ́ pé kò tí ì purọ́ kò sí ẹ̀yà kan á máa gbà wọ́n láyẹ̀rẹ̀ wọlé ní ibùkún máa sọ gbogbo gbà tó bọ́ sóun lẹ́nu tiẹ̀ nìyẹn. Naam. Nàfọ̀. Obìnrin bá wà ní iwájú ìlú ọbẹ̀ ra kò à ń tó lè rà yá fún bí. Sọ wọn lóbìnrin tó gbé oṣù Áìdọ̀ lọ́wọ́ tó lè ra Quran kó gbé Quran dání. Wọ́n wá lọ síbẹ̀ òun náà ní wípé ẹni tó bá ń ṣe idol ọ̀gọ̀rọ̀ àwọn afa sọ wípé kọ́ máa ń bẹ Kùránì dání ṣùgbọ́n afa aládìsí sọ pé kò sẹ́ẹ̀rì kankan tó wá tẹ́fẹ́ fi ṣe kí ni o tẹ́fẹ́ fi báàkì ọ̀rọ̀ yìí so kò sẹ́ẹ̀rì kankan tó wá tàbẹ́ sọ pé kí ni o ní wọ́ọ̀dù tá a fẹ́ lò tí a wà sọ pé ẹ̀rí la fẹ́ lò tá a fi báàkì ọ̀rọ̀ yìí kò sí àwọn ìwé táwọn sọ tí wọ́n kọ Quran tí wọ́n kọ Quran sí ó wà lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ wọn ààrí násù kan àrẹ́rì kan tó wá tó yẹ pé wọ́n sọ pé má fọwọ́ kan má ṣe kinní kan gbogbo àwọn tó wá bẹ́ẹ̀ kò lálàáfíà rárá rárá so torí ẹ̀ kò sẹ́ẹ̀rí kankan tó wá tá a lè sọ yí pé obìnrin pé kóbìnrin ọmọ fọwọ́ kan kí ni o Quran ṣùgbọ́n àwọn afáàtàn lọ sí àjùmọ̀ nǹkan táwọn sọ́ńbẹ́ náà ni pé ó máa jẹ́ tẹ̀kírímán li kitabillah ó máa jẹ́ àpọ́nlé fún kí ni o ti àwọn ọ̀rọ̀ báwọn kan lọ ẹ̀rọ̀gẹ́ láyà wọn sun ilé àlùmọ̀tò àrùn kẹta àwọn àfáà ara bìtì àwọn tó ṣáájú lọ wọ́n rí láyà lórí àyà yẹn gan ẹ̀yọ̀ wọ́n rí láyà lórí àyà yẹn gan pé láyà wọn sun ilé àlùmọ̀tò àrùn àwọn tó ṣáájú lọ ẹ̀rí wọn tó lágbára nìyẹn ṣùgbọ́n kọ́ àmì àwọn afárá láti sọ pé kìí sẹ́ẹ̀rí nìyẹn ṣùgbọ́n padà àwọn ẹ̀rí mi wà wípé mọ̀tọ̀ àrùn yẹn tàtọ̀ àrọ̀ ni ẹ̀gẹ́ mutọ tọ harọ yutọ hiru mutọ haru ni pé àwọn tá a mọ̀ àwọn màláíkà ni máa ń jẹ́ mutọ haru àwọn èèyàn ti wá mutatọ hiru ẹ ti máa wá láti mọ tó bá ń dọ̀tí ìgbé so àwọn màláíkà ni kí ni ẹ gbọ́dọ̀ lọ rí fa so gbogbo tó wà mẹ́rin ni pé màláíkà ni ìwé sábà ẹsẹ̀ ni o ní ibi tí àwọn ọmọ náà fọwọ́ kan kùránì níbi tó wà ní bẹ́tẹ̀lì ìzà lọ́hùn so níbi tó wà tó jẹ́ bẹ́tẹ̀lì ìzà lọ́hùn sọ sókèlè sọ abáyìn sórí ààrẹ rí kán gbàmú báyìí tàbí sọ pé obìnrin tó bá ń ṣe àlọ kó mọ̀ ṣe kí ni o kó mọ̀ gbà á kúránì kò sẹ́ni àgbàdo ni kó mọ̀ ká kúránì ẹ̀dígẹ́ ẹni sinmi báyìí so díkìrù láàyè kò sẹ́ni àgbàdo ni kó mọ̀ ká ọ̀pọ̀lọ̀ ká kúránì o kò sí kò sẹ́ni àgbàdo ni kó mọ̀ gbàmú kò sí ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn ni kó ṣe kí ni o ìkẹ̀rọ mọ́n lè kí ni o pẹ̀lú àwọn àfáà wà wọ́n sábà lé wọ́n ń kọ́ àwọn ẹ̀rí wá ẹ̀dígẹ́ ní sẹ́yìn ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀rí pátá yẹn làwọn afá dànù tí wọ́n kó wa ẹ̀dígẹ́ ní ẹ̀rí wọn tó lágbára ju pé kíní kan láyàmọ́sọ ilà kíní ilà tọ́ hìrò so ìtìmọ́ ló dé wa nù ìtumọ̀ àdìsí yẹn pé tọ́ hìrò tánú pé kẹfẹ́ ní kó mọ̀ gbà mú mi ni àbí mùsùlùmí àbọ̀ ní àbí so ẹ̀ẹ́dẹ̀ ní kì í ṣe ẹlẹ́gbìn ibi kò máa ṣe idol obìnrin òṣìṣẹ́ lẹ́gbìn pẹ̀lú bó ṣe idol ẹ̀kẹ́ ṣiṣẹ́ lẹ́gbìn ẹ̀dí ẹ̀dí sì máa so ní wọ́n gbé lẹ́gbìn bá ní tí wọ́n bá fọwọ́ kàn ló bá sàlùwà látàn ẹ̀gbìn lẹ́gbìn ọ̀fọwọ́ kàn ẹ̀fọwọ́ kàn so kò ṣe lẹ́gbìn <laughs> so kò yẹ ṣe bó ti wá jẹ́ lẹ́gbìn bá rárá so clear ní sì máa so látara bẹ́ẹ̀ so idol kò sí bí ọwọ́ rẹ̀ èyí pé ọ̀yọ́ pé ṣé idol wà bí owó ni so ọmọ <laughs> gbà mú so kò rí bẹ́ẹ̀ so gbà bẹ́ẹ̀ ìbéèrè tèmi ni pé ṣé àwọn tá àwọn tá Islam ṣe sọ lórí tv àtàwọn ẹgbẹ́ ìmọ̀ ní àwọn tá máa ń bọ́ọ̀lù pẹ̀lú bí àbí ìmọ̀ ń wò ṣé àájìyà sí ìyàwó àtẹ̀lẹ́ àwọn tó ń wo bọ́ọ̀lù wọ́n ń ṣe wọ́n jìyà àbí wọ́n ní jẹ́yà naam ẹni bá ń wo bọ́ọ̀lù mo bẹ̀ lọ́run kọ́ lọ́mọ ti kú wọn wò. ẹni tó bá ń wo bọ́ọ̀lù mo bẹ̀ lọ́run kọ́ lọ́mọ ti kú wọn wò ẹni tó bá ń wo bọ́ọ̀lù kó bẹ̀ lọ́nà fọlọ́ fún ìṣòkò wọn. sọ lórí pé kí ni ẹ yóò wò yí pé nǹkan ń wò aláwọ̀ bọ́ ni pé ẹ̀ṣẹ̀ tó tóbi ni gbogbo àwọn afá àtàn jẹ́ àwọn afá àtàn wà ní South Africa ló kóra jọ nígbà pé bọ́ọ̀lù wíwò haram gbogbo àwọn afá àtàn jáfa sunna ní South Africa wọ́n ní ìwé tí wọ́n ṣe sọ pé bọ́ọ̀lù tó ní ọ haram. sọ níbi bọ́ọ̀lù táwọn yìí lọ́dọ̀ ká gbá bọ́ọ̀lù ká gbá bọ́ọ̀lù báyìí kò sí nǹkan tó burú mẹ́ ẹ̀rígẹ́rẹ́ ẹ̀ gbé bọ́ọ̀lù nígbà ó ń gbà ó ní burú mẹ́ ṣùgbọ́n gbogbo ara mọ̀ pé bọ́ọ̀lù tí wọ́n ń gbá yìí kò sí ní tẹ́tẹ́ wà bẹ́ẹ̀ kò sẹ́ni tí ò mọ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ ń yọnu sí tẹ́tẹ́ láti máa wò ó ràn án lọ́wọ́ ó promote ẹ̀ nìyí àwọn tó gbé kalẹ̀ gbọ́n àwọn mọ̀ nǹkan dáhùn ẹ̀ sí tó wọ́n fẹ́ gba nǹkan kó lọ́dọ̀ yìí mùsùlùmí wọ́n fẹ́ gbà sí kúrò wọ́n fẹ́ gba imani tó ní sọ́dọ̀ Ọlọ́run gbogbo nǹkan náà fẹ́ gbà kó lọ́wọ́ ẹ̀ so gbogbo nǹkan ó gbogbo nǹkan tí wọ́n ń ṣe so nǹkan tí wọn ò wọ ò ní wọn ò ní mà kó ń débi kúfúrú ò ń débi kiri ò ní mà títí tí ni wọn mà débẹ̀ ò kàn ní mà wọn ti mọ bí wọn ti pílà ẹ léde ọ lé ọ ò ní mà ẹgbẹ́ ní sinmi kó lè gbàdúrà yá lọ́dọ̀ wọ lẹ́kì players gangan jọ lọ́nà ò ní mà. so gbogbo akínní yẹn ló fi jẹ́ pé àrọ́ọ̀mù ni bọ́ọ̀lù tó wà tá tí wọ́n ń wò lórílẹ̀ ayé lónìí yìí. gbogbo dáǹdé sóòlù bọ́ọ̀lù dáǹwò ní ìsìn àárọ̀ mi ni ṣùgbọ́n nígbà míì wà àwọn tó ọ̀rọ̀ tẹ́lì generally ìtàn àfa ṣàlàyé fún wa náà ni pé tv so ó jẹ́ àrọ́ọ̀mù lápálá kan òfin jẹ́ àrọ́ọ̀mù ní abala kan so torí àwọn afáwa náà ni wọ́n sọ bẹ́ẹ̀ ṣàbáni sọ pé gbogbo àrọ́ọ̀mù ni ṣùgbọ́n àwọn afáà sọ fún wa wípé ètò bá jẹ́ nǹkan tí à ń wo àwòrán náà báyìí tó dàbí tẹ́lẹ̀ àbó dàbí fídíò níta bá wò ni ó mọ̀ dìtámì pé ó jẹ́ àrọ́ọ̀mù àbò jẹ́ kí ni o ó jẹ́ bóyá wàásì láwọn wò tí ó dẹ̀ bóyá àfa kan ló ń ṣe wàásì àlewò so ṣùgbọ́n ibi tá a máa wò ló jẹ́ àárọ̀ mu bẹ́ẹ̀ máa àwọn obìnrin ò lè má wà ní tv so àwọn afáàdé sọ fún fáwọn ọkùnrin àárọ̀ mu ni ó jẹ fún wa ẹ̀ báwọn obìnrin àwọn lè wo ní tí wọ́n ti ní kíní so wíwò tí wọ́n wọ́n sì sọ́ ní ọ̀rùn fún wọn ẹ̀ díẹ̀ ní sinmi báyìí so ìwo títí wọn ó wà ó sì ní rọrùn ju ti tàwa tá a jẹ́ kí ni o tá a jẹ́ ti ọkùnrin lọ so ibi tí wàhálà gbà wà nìyẹn so nínú tẹ́lẹ̀ èèyàn wàhálà wà bẹ́ẹ̀ wíwú rẹ̀ lóbi ẹbí kéèyàn àwọn tó ti ká dáwà tó wá sọ pé ẹ̀ tó wá ju ọjọ́ kò ti eré wíwò tó fẹ́ wo play tó fẹ́ ṣe kínní èyí kú sí wíwò so ṣùgbọ́n àwọn mímọ́ rẹ̀ pé ó máa ń fẹ́ ní wàhálà díẹ̀ káàkiri dáàbẹ̀ ní bùkátà sí i bóyá ìyá wọn fẹ́ fi ìlú sẹ̀ wọ́n wó bí àwọn bí àjà mùsùlùmí bì kan àwa wò lórí kíní bí kíní ẹ̀ kíní ẹ̀ bó ti ń ápù bó ti ń ṣẹlẹ̀ bóyá ogun àwọn kan tó ń ṣẹlẹ̀ lágbàáyé sọ̀wé lẹ́yìn yóò jẹ́ pé dọ̀ọ̀rù rọ̀ kan ẹbí ní ọdún tí wà débẹ̀ tàbí ní. ìlú ti sìn báyìí ara plant ilé ẹ̀kọ́ ní wípé tàbá ilé ẹ̀kọ́ tó bá wà òkè tó bá ṣe dáadáa a ní àwọn channel kan lọ́jọ́ wípé wọ́n máa ń kọ́ yẹn tẹ́jú yìí tí wọ́n kọ́ yẹn ní ìmọ̀ òun kan tẹ̀ ń kọ́ yìí ní sẹ́ pé wọ́n á gbé àwọn òpó lójú wọn ò ní dúpẹ́ kí wọ́n gbé àfa kan wá tẹnìkan bá kọ́ yẹn náà wù tán kẹ́nìkan wá kọ́ yẹn sọ́rí fún kẹ́nìkan wá kọ́ yẹn nígbà láàárọ̀ nínú kínní yẹn náà láti ṣe kí yẹn ní ẹ̀sọ́ ó ti wà ń bẹ̀bẹ̀ àwọn tó àwọn tó máa ṣètò kínní yẹn wá tó wá mọ prógrámù yẹn ìgbà wo máa ṣe prógrámù báyìí ìgbà wo ṣe prógrámù báyìí àti nínú kọ́lá pé ọmọ akẹ́kọ̀ọ́ ló gbé géèmù bẹ́ẹ̀ òun náà ti pé kíkiní yẹn kí òun jẹ́ kí wọ́n máa worú nǹkan báyìí lẹ́kọ̀ọ́ so ìyẹn ló dẹ́kẹ́ níbi tẹ́ tí òyìnbó bá ti gbé nǹkan kan wá abala dáadáa bẹ̀ ẹgbẹ́ rẹ̀ òun láà máa sọ èmi kí wọn àjọpọ̀ di tẹ́yìn látàárọ̀ kó máa start time kó máa wo kíní kó máa tún bọ́tí bí wọ́n ti fi kà sí wọ́n fi mí sí ó ti ń lọ níbọ̀ ní ti wo ti yíbò ló ń wo kíní kan wo Yorùbá ń wo gbẹ ó ń wo gbogbo jákujàku báyìí ó kàn wéṣẹ àsìkò yẹn dání so ìgbẹ́dẹ́ bí fóònù lọ́wọ́ wa ti wà lọ́wọ́ wa yìí gbogbo tíà ló fẹ́ kunu fóònù tó yẹn gbogbo wa wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹlòmíràn àlọ́ gbé fóònù ẹ̀ ìdí fi ń ṣe lójú ó kàn fi ń wéṣì gbogbo táìmẹ̀ àlọ́ ní kẹ́tí fi ń wò gbogbo mẹ́rin sọ ní sẹ́ ń béèrè béèrè lọ́wọ́ ẹni béèrè tẹ́ bá tẹ̀ sórí kíní ẹni bá ní kíní tó bá béèrè wọ́n dáhùn dáhùn tó bá gbọ́dọ̀ bá yóò kà tó bá kàtà fẹ́ lé yóò tún kàdé yóò kà yóò kà sílẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí fóònù wúlò fún wa fún ẹlòmíràn yóò fi máa ó lè máa fi gbórin ẹlòmíràn fi máa wo ohun tó ń lọ láyé tí ò ní túmọ̀ ṣùgbọ́n àwọn kìíní ìkárí pa àṣọra ńbẹ ká lò fún un. kò lè gbá bọ́ọ̀lù láti lè fi ṣiṣẹ́ ní inú àwùjọ tá a wà nínú torí pé kí ni ó ṣiṣẹ́ báwọn tó ń ta tẹ́tẹ́ ni kò lè fi ṣiṣẹ́ kankan ẹ̀dígẹ́ ní kò lè fi ṣiṣẹ́ kankan ọwọ́ fẹ́ gbà ọkọ fẹ́ gbà ọkọ fẹ́ gbà. àdìgbò yóò mọ gba bọ́ọ̀lù sùnmọ́ tẹ bá ń gbá bọ́ọ̀lù nígbà tẹ ń gbá bọ́ọ̀lù ara nǹkan tí àwọn tó ń gbá bọ́ọ̀lù yẹn tẹ́ gbọ́dọ̀ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀ ni pé wọ́n bo ìjọba ẹ̀kí wọ́n bo èyí ni ẹlẹ́ẹ̀kejì ni pé o gbọ́dọ̀ kán yàn lẹ́sẹ̀ o sọ ẹ̀ ti ní kíní yẹn pé o gbọ́dọ̀ ẹ̀rígẹ́ni sí náà àwọn tó ń gbá bọ́ọ̀lù yẹn tíráì náà tó gbọ́n lẹ́nìkan tó ń gáìdì pé má ṣe èèyàn léṣe má ṣe kíní kan so ẹ wọ́n ń ṣe ṣùgbọ́n tẹ́ni yẹn bá rí kò sẹ́ni tí ó ṣe tí ò ní tó ní so kíní yẹn sì ọ̀rọ̀ náà ń gba aburú tí wọ́n yẹ ti ó ti ó ti ó ti ó ti ó ti pọ̀ torí ẹ̀ làáfọ̀ wọn ò ràn yọ̀ǹda kéèyàn ja wrestling wọn yọ̀ǹda kéèyàn ja boxing wọn yọ̀ǹda yẹn rárá ẹ̀dígẹ́ni sẹ́gbẹ̀t bọ́ọ̀lù ìṣeléṣe bọ́ọ̀lù mọ́ níwọ̀n wa ẹyẹ wọn lè gbá bọ mi dẹgbẹ yẹn ní sẹlẹsẹ adẹmúdẹ ẹnìkan bá jẹ ẹ máa tó máa máa kàtó sí i sọ ládàá wà lọ èyí wá kí èyí máa bẹ̀rẹ̀ ẹ̀rọ yẹn èyí kí mẹ́ta èyí wá jókòó èyí sálámà èyí wá padà ẹnu rẹ ti bá tó ayé lọ́nu ẹ ti ń dán dé ẹjẹ ọsọ. ìbéèrè àkọ́kọ́ nìyẹn. ẹ̀kọ́ alẹ́ kọ́ nínú. ìyẹn jẹ magrib ilé ìdíje kó lè yín ó ṣe kí. ilé ìdíje àwọn ọmọ mi máa wà pé ìjà lè rántí so nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni pé Naam. Eh, Ẹ̀ẹ́dọ́ bá bẹ́ kí Mágbìlì lẹ́yìn ìṣáì àwọn àfáà wa wọ́n máa ń mú àwọn ẹ̀rí tó bá ti lọ níwájú wọ́n ó sopọ̀ mọ́ra wọn wọ́n ó dẹ̀ sọ pé ibi kíní ti rí nìyí nọ́ọ̀mù ayẹká lọ pé kéèyàn kí máa ń bíbí ọkọ̀ kí ṣáà lọ́tọ̀ ṣùgbọ́n wọ́n sọ pé a kí irun kan lẹ́yìn irun kejì àwọn àfáà ti sọ bẹ́ẹ̀ pé a kí irun kan lẹ́yìn irun kejì bóòlù àti wọ́n fẹ́ kí ọwọ́ kù sọ́wọ́ wọn ẹ̀rọ bá bá wọn tí wọ́n bá ń kí ìṣá ìlọ́wọ́ ó lè dúró kí wọ́n kí ẹyọ kan ìyẹn ni ò fún ní wàhálà òun ni wàhálà kankan dání tó má di kí ẹyọ kan tán ó kọ́kàn dùn kó bí kí ẹyọ kan tó kọ́ ọ̀bẹ kọ́ lọ́mọ kírun lẹ́yìn ìgbà tó má ń kírun lọ níwájú tó má di kí ẹyọ kan ẹ̀kọ́ àjọ ìwò ó dẹ̀ bá wọn kí mẹ́ta tó kù sálámà nǹkan tí wọ́n ṣe ọmọ yẹn lé mọ̀ ń bẹ́ ni pé àà ṣebí ìrùmọ́ gíríbì ní méjìlá ẹgbẹ́ ọkọ̀ kíkọ́ kí wọ́n á kí ẹyọ kan lẹ́yìn á bẹ̀ lọ́wọ́ ẹni yẹn ẹni wọ́n á bẹ̀ kí ìṣá gangan lẹ́yìn ìmáàmù tó wá jẹ́ pé wọ́n ti kí ẹyọ kan kó tó dé bóun ni ó ti kí ìṣá rẹ̀ ìbọn kọ́kọ́ kí kan ó jókòó ni ó tún kí méjì bẹ̀rẹ̀ lọ́yà tó á mú kan wá lẹ́yìn kí ló dé òun rẹ̀ máa retí pé òun fẹ́ kí méjì tó kù so àìwo nọ́mbà àìwo bá ti kírun iye nọ́mbà tó kí olóṣè pàtàkì so ìyẹn ò fi ní sí wàhálà tẹ̀dá àwọn amúwá táwọn mi padà tó wá ń wá náà àwọn àfa àdégbogbo nǹkan náà àfa àmúwá kéé gbogbo ẹ̀ ní wọ́n fẹ́ wọ́n ìkan tún máa ń tẹ̀wọ́n ju kí ni o ìkejì lọ. ìyẹn náà àfa àpàdà mú wa ní gbé ìyẹn lè bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tó bá débi ẹlẹ́ẹ̀kẹta kó jókòó ní ti tiẹ̀ ìyẹn ó ti jókòó bí fọ́ọ̀mù ìmọ̀mọ́ lọ sókè ní ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní kó má sàlámà tí mọ́mọ́ fi wá ba lórí kí ni o ìjókòó nígbà tó wá ba lórí ìjókòó kí mọ́mọ́ ò sàlámà kó wá yẹ sàlámà lẹ́yìn so ìyẹn náà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ torí pé kí ni o ó ṣáájú mọ́mù jókòó tòótọ́ kò lè tẹ̀lé mọ́mù nígbà lórí gbé irun tòun ti pé kọ́ wa látọ́ adàlùmọ́ àlù kẹfì má sí ẹtùlẹ̀ kọ́lẹ̀ kò tẹ̀lé mọ́mù bẹ́ẹ̀ lórí jókòó so àgbà eléyìí wọlé lọ́kọ̀ wọ̀rọ̀ sáánámà ṣáájú mọ́mù gẹ́gẹ́ ìmáàmù júlá ìmáàmù lè yùtá mọ́ bí so wọ́n sì máa kọ́ lè bá àkọ́sẹ̀ rẹ̀ ní so látara bẹ́ẹ̀ òun náà ọ̀ráìtì ni ẹlẹ́kẹta òun á ní pé kò sálámà ó sì kan ó máa jókòó ṣáájú mọ́mù yóò ṣe yóò wà tún wá sálámà ṣáájú mọ́mù àwọn fẹ́ẹ́ bàbá lè pé kan tí kí yẹn o tún lọ fi kí ìṣá ìtì ẹ̀ náà ìyẹn ni ibi tí kì í láàfù àwọn sọ torí pé kí yẹn tó kírun tó yẹ inú ẹ ti ń gùn jù ó èèyàn lè kó lẹ́yìn èèyàn dọ̀rúrọ̀ kan ló pàtó ẹnìyẹn fi ṣe bẹ́ẹ̀ ṣé dọ̀rúrọ̀ yẹn sá lè gbé bàbá rẹ̀ gbé wá bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n tó dáa jù ni pé kéèyàn wà ní silver side kó má ṣáájú mọ́ mu ṣé kí ni o kó má ṣáájú ẹ̀ sálámà ó máa fẹ́ da púpọ̀ jù ṣùgbọ́n màá fàtọ́ lọ bí pé kó sálámà kó tó jọyìn ẹ̀rọ ìyàwó wa ṣùgbọ́n bá wà lọ. sọ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé wọ́n ní pé alẹ́ àǹtú àti pé èèyàn mú nǹkan èèyàn wá kọ nǹkan sí ara wàhálà èèyàn wá fọ òwà òwà mú ọ̀nà méjì làwọn afá ni wọ́n pín sí níbẹ̀ so àwọn kan gbà pé èèyàn lè kọ́ kéèyàn mú àwọn kan gbà pé kí ni o èèyàn ò lè kọ́ rárá kéèyàn mú so but nǹkan dáhùn sọ níbi méjèèjì náà ni wípé n tó fẹ́ kọ́ lẹ̀ yẹn gangan ó gbọ́dọ̀ jẹ́ wípé aya tí ó jẹ́ bí aya kí ni o Kùránì àbí kó jẹ́ kí ni o ọ̀rọ̀ bí àwọn ọ̀rọ̀ tó bá wá gbólóhùn tó bá wá bí àwọn oṣù bíkà so eh, ìkẹ̀mọ́tìlá ìta máa ti ní ìṣàmùmọ́ so wọ́n gbàgbẹ́ ṣùgbọ́n kíkà gan òun ni ó rọrùn jù kíkà wà kí ni o tó kọ nǹkan báyìí wàhálà ni bọ́dọ̀ ẹgbẹ́ onígbò mi ní o dúpẹ́ sọ pé o fẹ́ fọ gan yóò tún ti máa kán dànù ní àwọn wàhálà gan ni sọ pé kí èèyàn kà áhùn ní ẹgbẹ̀rún síbi tó fẹ́ kàn kan sí o máa ya so àáfàá ìjọba ẹgbẹ́ nǹkan tó fi hàn ó jẹ́ nǹkan tó mọ́ ẹgbẹ́ ẹgbẹ́ nǹkan bẹ́ẹ̀ kò sí nǹkan tó fi hàn àwọn kan sọ pé rárá kò wọ́n sì fẹ́ so àwọn kan tó sọ wípé ẹni tó bá jẹ́ pé kò lè ka nǹkan kan àbí nǹkan kan tó fi rẹ̀ báwọn náà lè tí wọ́n lè ṣe fún tòkó lọ́rọ̀ inú tèmi yàtọ̀ pé ẹni tó bá lóyún kan kankan síbi kan kí wọ́n so àwọn kan yẹn làwọn àfàmọ́ làwọn máa ń sábà rẹ̀ àwọn kan àwọn tó bá jẹ́ àwọn tó ń ṣe jálàbí wọn a máa ń sọ ọ̀rọ̀ yẹn di ebi ibi náà ṣe ní àlọ́sọ báyìí ṣe bí ibi náà kọ́ ibi náà tẹ̀mí ọlọ́run sí ọ ṣe ibi náà kọ́ ibi ọlọ́run sí ọ sọ táwọn tẹ sọ bẹ́ẹ̀ tí wọ́n wò pẹ̀lú ìṣe àdùn kò tí ì wá sọ pé kí ni o káwá tú àwọn èèyàn lẹ̀ ó ní àníyàn burúkú tó ní láníyàn o ṣùgbọ́n yóò fi ibùn tèmi àtakò ọ́ ìgbé o ti wà nínú yóò fi ibùn kọ́ ibùn takò yẹn ṣùgbọ́n o gbọ́dọ̀ ti rí nínú kiri kan ó náà níyẹn burúkú rẹ tó ní o ẹ̀yà ẹ̀ tó jẹ́ pé ọwọ́ àbí tó máa sá pamọ́ sí tí ó fi jẹ́ pé òun fẹ́ máa kún wọn ilé òye kó jẹ́ wàhálà kankan tí èèyàn ẹsẹ̀ máa dààmú torí ẹ̀ ẹgbẹ́ tí ara bá ní àbí kankan ṣẹlẹ̀ sí i òun ni irú nǹkan báyẹn wúlò fún ṣé wúlò yẹn lára wà ní ni ẹlòmíì ara ẹlòmíì wà náà rẹ pé ara ò ní kò ní ọjọ́ pé kíní kan ó kàn pé báyìí ẹ dára ní tó wà nú ààrẹ bóyá ní sinmi àwọn wò pé ikú ẹnìkan wú lọ sókè kò kò wálẹ̀ wọn ò dẹ́ mọ nǹkan tó mú ẹdígẹ́ ní sinmi àwọn wò pé òkè tá bá kíní ẹ̀dá bá fọ̀ fún tó bá mú ọlọ́run lè kíni oyin tó ń wọnú inú rẹ̀ yẹn kó lò ní sábàbí dáadáa kó gba gbogbo kí ni o àwọn síìrù tó ń bẹ nínú yẹn jẹ́ ṣé bí dáhùn torí ẹ̀ nìyẹn ilé lọ́rùn ẹgbẹ́ ìwọ́n tó àìwọ́ tí yẹn kò mú kò kàn án gbé nǹkan kan báyìí. àbẹ̀lẹ̀ gbé ọgbẹ́ ìwọ́n tí yẹn kò mọ ọgbẹ́ ọgbọ́dọ̀ mọ nǹkan kan tó ọgbọ́dọ̀ mọ mú lójoojúmọ́ kí ni. sọlá tara bẹ́ẹ̀ náà ẹlẹ́mì náà. òṣìṣẹ́ ìyá ẹ̀ka àwọn tó wà ń bí. ìbéèrè àwọn obìnrin ẹ̀rọ ajé ọpẹ́ tó bá wọn. wọ́n ṣe sùúrù náà ni kéèyàn ṣèyàwó àti àkíkọ nínú Islam ó ní sàrọ̀mù ni. kéèyàn ṣèyàwó kò sí àkíkọ wọn ní ṣe nínú Islam wọn ní ṣe àrọ̀mù ni. aláwọ̀kọ́ òun náà ni pé àwa tí a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ kọjá ààlà lórí nǹkan tí a bá rí àwọn tó jẹ́ pé wọ́n ṣáájú wa tá a bá ti rí kí wọ́n sọ̀rọ̀ lé lórí a gbọ́dọ̀ máa jẹ́ ẹni tí ó kọjá àlà. àwọn kankan wà lọ́dọ̀ wa ń bì tó jẹ́ pé ojú táyàn fi máa ń wò ni pé nítorí ìṣesí táyàn máa fi ṣe bẹ́ẹ̀ fẹ́ ṣe súnú ọmọ nísìnyí ah, ọgbẹ́ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ àìṣesí kan táwọn máa ń sáà máa ṣe sáà àbẹ́yàn fẹ́ ṣe ìyàwó ní sira bẹ́ẹ̀ sísá yẹn máa ń ṣe sá so àwọn yóò máa torí ìṣesí yẹn àwọn kan gbé wá sínú ẹ̀sìn dàrẹ́ẹ̀tì bẹ́ẹ̀ so àwọn sì wá àrọ́mọ rẹ̀ bẹ́ẹ̀ aláàkọ́ ni pé nínú àkíkọ́ nìyí òṣèlú ọba ní ká pẹran ó ti bá àwọn tó jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn rẹ̀ ó ti bá wọn lẹ̀ tí wọ́n ń pa ẹran ìgbọ́kànlẹ̀ mi kàgbọ́n tó dé ni wọ́n ti ń pa ẹran ẹran ọ̀hún sì ni wọ́n ń jẹ ni òṣèré ọ̀hún ọba òṣèré yẹn gbẹgbẹ tẹ ẹ bá pa ẹran yìí o ẹ jẹ ni o ẹ má jẹ ni o ẹ ṣe báyìí ni o tó gbé kí ni o ìṣesí tí ọ̀rọ̀ pé a fẹ́ pa ẹran ni ọ̀rọ̀ pé a fẹ́ fi dúpẹ́ fọlọ́ǹgọ́lọ́ǹ fún wa lọ́mọ ó ti wà nílẹ̀ táwọn yẹn ti ṣe bẹ́ẹ̀ àlébi wá fi ọ̀rọ̀ rẹ̀ ó fi tún fi díẹ̀ múlẹ̀ nǹkan bí a máa wà lẹ́gbẹ́ àwọn yẹn ti ń bá bọ̀ tí ẹ̀sìn ó ṣe kí ni o tí ó wàá fi di rẹ̀ múlẹ̀ irú ẹ̀ ní kí ni ọ̀rọ̀ afẹ́pa ẹran so ẹran kíkọ́ ẹni ìbàdàn àwọn pé ah mo kúkú sọ pé kíní ẹni kan sọ pé èèyàn wà mú ẹ̀sìn wá fún ara rẹ̀ wípé kò nídìí kí ó pé èèyàn wá pé kí wọ́n wá jẹ kò nídìí pé kíní kan ṣẹlẹ̀ báyìí eléyìí ò líle nínú ẹ̀sìn ni tí ò ní tù kì í ni fún yàn àlẹ́ bí ti tú ẹnì kọ̀ọ̀kan rẹ̀ lẹ̀ bọ́ bá ti wù ọ́ ló ti lè ṣe àkíkọ̀ rẹ̀ tó o bá pa tán ọba àdín fún ara rẹ sínú fíríjì o máa jẹ òsì kankan ẹdúgẹ́dì sí báyìí ìwọ ló wù tó fẹ́ máa ṣe kí ni o tó fẹ́ máa jẹ ẹran rẹ ṣùgbọ́n mi láwọn kan fẹ́ ṣàlàyé fún ọ ní pé ẹran àkíkọ̀ yẹn tó o bá rí kankan náà ní kéèyàn pa o gbọ́dọ̀ mọ̀ wípé ẹran yẹn bá a di pẹran léyà ta pẹran ẹran ní àjì ta pẹran gbogbo ẹ̀ ó yẹ kó o fún yàn jẹ torí yí pé kí ni o fi ṣe ṣúkúrú fọlọ́ ni ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀nà ló ti pé kò ti ti kúrú rẹ̀ náà ló ti pé kò rí iná sùn ó yẹ kó o mọ̀ pé ó yẹ kó o fún àwọn èèyàn jẹ kò dẹ́sẹ́ ní ẹ̀ka tó sọ fún ọ pé kó o á ń tútù o lè rí ibi tó wà so kò sí lórí bẹ́ẹ̀ ni so kó o wá mú ẹran yẹn kó o dín kó o gbogbo tó bá rí kó o bẹ́ẹ̀ kẹgbẹ́ tútù bá láwọn tó ẹgbẹ́ bá àwọn yẹn gbélé wọ́n ó ṣèlè wọn fún àpò sí ìgbàdàn burú bẹ̀ tó pé ẹ̀sìn òórẹ́ gbogbo kẹ oyó àtútù ni yóò jẹ yóò ṣe ọ̀rọ̀ gbogbo eléyìí ò bá dẹ̀ pé àwọn èèyàn wá pé kí wọ́n wá bẹ̀ ọ jẹ́ ẹ̀sìn ò takò rárá ẹ̀sìn kò takò rárá pé ó pe àwọn èèyàn wá wípé mo bímọ o ìjọba yìí ẹ wá bá mi jẹun ẹ̀sìn ò takò kò síbi tẹ̀sí tí lè takò o ò sì lè rí tí àáfà kan láyé tí ó wà kọ́ báyìí wípé ẹnìkan kó pa àwọn ẹgbẹ́ kí wọ́n wá jẹ ẹran súná ọmọ wípé bídíà ni àbí kó kọ̀rọ̀ pé kí ni kò lè sọ bẹ́ẹ̀ láyé kò sí tíà náà rẹ́kọ̀lẹ̀ so àbí tí wọ́n bá yẹ kó mọ Nàìjíríà so nígbà yẹn bí wọn kàn ní Nàìjíríà ni wọn kàn wọ àwọn tó ń gbé.

Walao bìṣàtì aolim wàláwó bìṣàtì ṣe wàlímọ̀ kí ni o ìyàwó tó o ṣe wàláwó láwọn ní tẹkílìfì tún nìyẹn ó rí pé ṣáàtì yẹn olókéré ókéré nìyẹn ò bá àpá màálù ò bá àpá màálù five hundred fún torí pé o fẹ́ kí ni o fẹ́ ṣe wàlímọ̀ fáwọn yẹn ó ní aolim wàláwó bìṣàtì ṣe wàlímà kódà kó jẹ́ wípé kí ni o ewúrẹ́ ló ṣe kí ni o ló pa ẹni ló ṣe wàlímà ni àwọn yẹn kan ni ó pò èké kó wá jẹun nígbà tí káwá gbọ́dọ̀ jẹ́ wàlímà náà ó gbọ́dọ̀ pa àwọn yẹn pé kí wọ́n ṣe kí ni o kí wọ́n wá jẹ oúnjẹ yẹn ó gbọ́dọ̀ pa àwọn yẹn torí pé tìgbẹ́ ní wàlímà yóò pa àwọn yẹn wá jẹ oúnjẹ tí wọ́n máa ń papọ̀ wàá jẹ lọ́dọ̀ àwọn alágbá wa so jíjẹ yẹn ká kó àwọn yẹn pé kí wọ́n wá jẹun kò sí tó burú nínú wàlímà àti noa àkíkọ èèyàn bá wáyé látòkò láti wá jẹ èèyàn bá wá láti fi kan láti wá jẹ ìjábá tún já wà nínú Islam ara ẹni tó wà bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ rárá kò sáfà kankan tó ta ẹnu dé ọ̀dọ̀ wa níbí àwọn nǹkan tá a máa ń ṣe ń kọjá àlà àṣejù wà lọ́dọ̀ wa. ìdásọ ni pé kí wọ́n dáná àmàlà tán ká dín ká sì jàmọ̀là ká sì kó mẹ́ ẹ̀dígẹ́ni sọ òun gẹ́gẹ́ ni méjọ nǹkan tí à ń sọ̀rọ̀ lé lórí ṣùgbọ́n lórí ọ̀tún wa ń bì àwa ti sọ di program àti sọ di pé a ṣe program ìyàwó jáde wá ìyàwó jò ó ìyàwó sí gbogbo kíní yẹn ìyẹn ni pé ká gbìyànjú àti máa mú kúrò lóòótọ́ ni wípé èèyàn fẹ́ fẹ́ ọmọ lọ́dọ̀ wa mi ká ní káwọn àna wa kó wá káfí lè dá wọn mọ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ẹ̀sùn olè takò láéláé ẹgẹ́ rẹ àwọn yàtọ̀ sí ẹ̀dọ́ wa fẹ́ mọ́ lọ́dọ̀ yàn tí o bá ní sí kọ̀ọ̀nù yàn tó ẹ̀dọ́ wa fẹ́ mọ́ lọ́dọ̀ olè fún lọ́mọ tó nídìí àwọn ẹbí ẹ̀ ìkọ́ ló fẹ́ mọ́ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n àwùjọ tá a wà ní ìsìn yìí hmm, yóò kàn tún gba sọ́dọ̀ rẹ̀ padà náà yóò gba ń bàkọ̀ sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n tó bá ní àwọn ẹbí rẹ̀ tí wọ́n bá àwọn ẹbí bá wà kò sí nǹkan tó ẹ̀sìn orí tako mo fẹ́ rí bàbá rẹ̀ mo fẹ́ rí màmá rẹ̀ mo fẹ́ rí àwọn èèyàn kan tí wọ́n dẹ̀ wá èèyàn sì ṣe wọ́n lálejò fún wọn lóúnjẹ ẹ̀dígẹ́ ní sinmi so láti fi dí kíní yẹn múlẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ kó wá pé bàtà wa jókòó yẹn àwa introduce ara wa àṣẹ bíi program náà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n kíní yẹn ti ń kọjá àlàjù ẹ̀dígẹ́ ní sinmi tí ẹ̀tọ́ sásìkò ọ̀run gan gbogbo yẹn ti àwọn ti ń dọ́gbọ́n sí yun ó dìde kó bẹ́ẹ̀ wọ́n lọ kírun ẹ̀rígẹ́ ẹ̀rí sẹ́ ṣùgbọ́n kínní yẹn ti máa ń bí bàbá àti bàbá ó ti ń pọ̀ jù so ìwéṣẹ̀ àsìkò ìṣe wọn gan ó ti ń pọ̀ jù so mo máa bá yàn gbé a lè ṣe ìyàwó irú lẹ́kẹ́ bá ti kọ́ yàn lẹ́kọ́ lẹ́kẹ́ èmi nìsí mo lè ṣe ìyàwó láàárọ̀ bí sùn kọ́ yàn kínú rọ̀lẹ́ ẹni pé tó wà ní eléyìí kó wáyé tó wà sọ pé mo gbọ́ ọdún dé torí pé mo ṣe àwọn fọmọ láàárọ̀ ìwà lè kọ́ yẹn ah! ni kí o lọ sí kí ló fẹ́ wà ní eléyìí. àkójọ dorí kẹ̀kẹ́ so gbogbo gẹ́rẹ́ ìwé wò ní pé obìnrin tẹ́ lọ ní ọkọ ọ gbọ́dọ̀ múra fún ọ gbọ́dọ̀ ṣe kinní kan ẹ lọ wo owó àwọn Aisha bóun náà ti ṣèyàwó fún wọn ṣé wọn ń lo gbogbo ọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún. ná ààyè kí ni ó yọ jàre. a ah, ní kẹ́ ẹ fẹ́ fún yẹn ló ń jẹ ni eh. ẹni ẹ lè sinmi àyè àwọn tó bá ní kí wọ́n máa jẹun tó wá ní kí àwọn ṣe nǹkan mímọ ní gbèsè ayé ẹni ẹ lè sinmi àyè so ẹni wọn bẹ́ẹ̀ nìdí ní àwọn akẹ́kọ̀ọ́ ọmọ ẹgbẹ́ kò sí bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ kò wọ́n bí dáa. àtẹ̀lọ́ bá ní ẹ̀dá àwọn tó ní níjọ́ nìka tí wọ́n ní ẹ̀zámù ní tí wọ́n ní ẹ̀zámù ní igi ní ìsúná. kò ní lọ bú àbá kan wà ló jẹ́ pé ìjọ tí ó gbọ́dọ̀ kọ́ tó gbọ́dọ̀ wọ sẹ́fíìsì ẹ̀ ìjọ náà ló ṣèyàwó ìjọ tó ti jọ́ ìjọ tó ń jọ ìyàwó lẹ́lẹ́ ọwọ́ rẹ̀ gbọ́dọ̀ dé ọwọ́ rẹ̀ débi tí o wọ́n ń ṣe ìràwọ̀ dé báyìí. gbọ́ sáfíìsì lọ ní bye bye. ìyàwó kẹ́ mú mi lójú ni ṣé kò lọ sáfíìsì. so àṣejù tó wà lọ́dọ̀ wa òun ló fà á tí àwọn èèyàn kan rí lẹ́gbẹ̀ẹ́ owó àwọn kìnìún ẹni bíi díà kò sí tó burú pé èèyàn ta tẹ́ǹtì lẹ́lẹ̀ ó kága síbẹ̀ ó fáwọn èèyàn ló ń jẹ wọ́n jẹun kò sí tó burú bẹ́ẹ̀. ìdí òtún burú náà ní pé kò sí tó burú pé àwọn tó ń jẹun yẹn ó wá ní pé kí wọ́n ṣe wáàsí fún wọn kò sí tó burú bẹ́ẹ̀ ẹgbẹ́ wá sí ní ìbẹ̀rẹ̀ ẹ̀kẹ́ sí wá sí káyọ̀ tó gé níbẹ̀ kò sí a kàn fi wé sí tẹ́ẹ̀mù ara wa ni ìyẹn ni wàhálà tó wà lọ́dọ̀ wa ń bí bì tó jẹ́ yí pé bóò láti fẹ́ yẹn jẹ́ bẹ́ẹ̀ àlẹ́ sáré kọ́ fáwọn èèyàn ẹ̀dọ́ wa lè gé ní sí òtí ìmọ̀ kankan tí ó yẹ. Eh, tí ó sọ̀rọ̀ kọ̀ ẹ àtẹ ẹ máa sọ yẹn náà níbi nǹkan tó bí kí ni yóò máa dínkù sọ ní ti tó mi. àwọn oníṣẹ́ ọjọ́ yẹn gẹ́gẹ́ ara wa nù ẹ wá bímọ wọn á dàn pọ̀. mẹ́nẹ̀ la hafla. eléyìí o sílẹ̀ kò kí ṣe nǹkan tó dáa. wọn kọ́. kò kí ṣe nǹkan tó dáa a kì í jẹ́ kí àwọn obìnrin tí wọ́n bá ṣe mistake àtọkùnrin tí wọ́n bá ṣe mistake a kì í jẹ́ kí wọ́n dúbà lọ́sọ́dọ̀ ọlọ́run. bẹ́ẹ̀ náà lóbìnrin ní bẹ́ẹ̀ náà ní. ẹgbẹ́ kò yẹ kó máa rí bẹ́ẹ̀ pàtàkì jùlọ obìnrin tọ́mọ yẹn bá ọmọ èèyàn agbogbo àwọn akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ máa sọ ni ọmọ yẹn ṣe mùsùlùmí kọ́lọ́mọ́jì kọ máa wá apá wa o ó kọ́kọ́ tàràkà rẹ ni tọ́mọ yẹn bá fi lè ṣe mistake kan tẹ́sí sọ pé kíní báyìí ó kí inú kó rí báyìí máa ọmọ mi ọmọ mi ìwọ kọ́ ló bá dá sí gbogbo eléyìí bó bá tẹ̀ ní fìyà jẹ́ ó jẹ́ kó gbé tó ṣe yẹn. ọ̀yà ọmọ mi mọ̀ ní àwọn gbọ́dọ̀ gbọ́ ẹja àbò ẹja ẹni nìkan ẹja ló ṣe nínú ara sọ̀rọ̀ dá sí. ẹ̀sọ́ èèyàn gbọ́dọ̀ máa ṣe nǹkan ní ṣe bẹ́ẹ̀ pé ọlọ́run lè tẹ̀sí èèyàn gbà mí o gbọ́dọ̀ pass. so gbọ́dọ̀ wàá mọ̀ sẹ́gbẹ́ ẹ̀ ẹ̀ sábà ń ba ṣe ẹsẹ ló kú ẹsẹ ní ẹjẹ ó sì náwó kọ lọ òun ọgbẹ dọdí ẹ nìyẹn ó kàn sọ dẹsí kí lẹsìn sọ ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn afa òun ṣàlàyé ìyá tó bá jẹ ọ bẹ́ẹ̀ gómìnà ìyá tó bá jẹ ọkọ rẹ̀ wá ṣàlàyé fún un ní tó ṣe ìyá burú ni kò gbọ́dọ̀ lọ túbọ̀ àwọn àjọ Ọlọ́run kò gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ ọsọ all black ẹgbẹ́ ẹ̀ tó bá wa fẹ́ kì í ṣèṣin tó wà kí ni ẹ ìwà ẹ̀rọ pé ẹ̀yẹn ti lóyún ẹ̀ tún wá sí lọ pẹ̀lú oyún lọ sọ́dọ̀ ọkọ rẹ̀ mm-hmm. kò tí lẹ́tọ̀ àti fẹ́ ìdótú bá ṣe ẹ̀ náà sì náà náà tó ní àbí ọmọ owó rẹ̀ ń gbà tí wọ́n dúpẹ́ lọ́dọ̀ naam ṣé kọkùnrin sálámù sóbìnrin ṣé bídíà ni. àjọyọ̀ sálámù níbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan tí o bá ti sí fitinà níbẹ̀ obìnrin ni sálámù sọkùn fitinà làwọn afáàn sọ. So ó ní ẹ má rẹ mu yín lẹ ẹ dẹ má dìhun sàmàlẹkùn so. sàmàlẹkùn sàmàlẹkùn sàmàlẹkùn. má dìhun kasala mọ mọ kó tó bí mọ.

ẹdígẹ́ ní sinmi ohun níbo ti wà asilam so èèyàn máa ń ti tẹ̀sí yìí nù ẹ̀ so yóò sọ̀rọ̀ ẹ̀ bó ti yẹ kó ti sọ sọ̀rọ̀ ni pé ẹ má dẹ oyin ẹ má dẹ wá sílẹ̀ lẹ̀ kọ́ ẹgbẹ́ tó bá rẹ̀ bá fìtínà kó bá máa ní wàhálà so téèyàn bá ti sára wọn ni kí kò sínú sálámà yẹn àwọn kò sí nínú ẹ pé obìnrin ò lè sálámà sọkùnrin kò sí nínú ẹ pé kí ni ọkùnrin ò ti mọ̀tọ́ ọdún ẹgbẹ́ fìtínà bá wà ẹdígẹ́ ẹni sẹ́yìn kọkùnrin náà wọ́n sálámà sọkùnrin kára pé obìnrin yóò da fitina lẹ tóbi náà bá yọ fitina bá àkóbìnrin náà mọ̀sára mọ̀ sí ọkùnrin ẹni bá ti sí fitina ṣé ọgbẹ́ òní ẹgbẹ́ obìnrin ọ̀gbọ́dọ̀ sára mọ̀ sí ọkùnrin ọ̀gbẹ́ ọ̀gbọ́dọ̀ sára mọ̀ sí ọkùnrin kò síbi tó kò síbi tó ti fẹ́ rí gbé kó mọ̀ sára mọ̀ sí ẹnikẹ́ni sẹ́ so sára mọ̀ wà nù pẹ̀lú pé jẹ́nẹ́rà ni sára mọ̀ alẹ́kùn alẹ́kùn sára so kọ́ńdà ẹ bá dénú lé ẹ bá kàlẹ̀kùn nulé ìyàwó ẹnìkan wà nulé ọkàlẹ̀kùn nulé ẹ sára mọ̀ òun àánú lè kọ̀ dáhùn sálámọ́ ní hun hun hun bóòlù rẹ̀ rẹ̀ rẹ̀ òun bá dáhùn sálámọ́ òun gángan bọ̀ obìnrin kan bọ̀ bẹ́ẹ̀ wọnú lé ọkùnrin wà nú lé kébò ní sálámọ́ wọ́n sálámọ́ ẹ̀dígẹ́ ní sinmi ẹ̀ so nígbà tí o bá ti sí títí náà alẹ́ sálámọ́ sí so obìnrin lè kọ̀rẹ́tì ọkùnrin ọkùnrin náà lè kọ̀rẹ́tì obìnrin tó wá gbé ìkànnì obìnrin kan sí ẹ̀ka tó yẹ pé orí pé kò bẹ́ sí mu sábà lè kún ó sọ fún un wọ́n ju ẹ̀ dáwà náà ló ṣe fún ẹ̀wọ̀n ní òòlè correct so táwọn òfin náà bá òfin náà bá òòlè correct nǹkan tẹ́ ẹ máa ṣe yìí kò dáa òòlè correct yẹn kò mẹ́ so nítorí bẹ́sì ti wá mi kò sí ìgbà tó kọ́ mi. naam wọn ní sálẹ kírun nínú hòtẹ́ẹ̀lì nínú hòtẹ́ẹ̀lì sálẹ̀ kírun ní yàrá gbọ́. o àwọn náà béèrè béèrè wọ́n sì gbọ́. so kò sí nǹkan tó wà nù ààyè tó fẹ́ kírun só mọ́ o là á fẹ́ lò ọtí ò rẹ̀ tún sí nǹkan tó jẹ́ gbin so ààyè tó fẹ́ ti kírun ẹ̀yí ẹni sọ báyìí ṣé àyẹ̀ máa bí ó mọ̀ ẹni tó kàn wá nù so kò yẹ dẹ́ ṣe yí pé àyè yí o ó fẹ́ dàbí àwàdà ni ẹ má rẹ̀ yín o lójú ẹ bẹ̀rẹ̀ rìn ká ní ọkọ àti ìyàwó ní kò sí ìkànnì wọn á ṣe ṣáà níbì gan wọn ní àjọṣepọ̀ láàrin ara wọn wọ́n sì ṣe nọ́mbà yọ ọkọ sì fẹ́ àwọn ọbẹ̀ kírun ó lè tẹ̀tẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ nígbà tí o bá ti rí gbogbo ọkọ̀ wá síbẹ̀ tí ó kírun láàyè yẹn ebi ẹ̀ ò ní ìdè ìwọ̀ sọ̀rọ̀ ọ̀gá ibi tí ẹ máa wà ní sẹ́kìrì àbí chọ́ọ̀chì. tó o kò sí ẹ̀ǹkan náà wà ní gbogbo táyé bá ti mọ́ irun rẹ lọ kéke ẹ ibùdó ibà wọn kan lẹ́kọ̀ọ́ wà nínú àwọn ẹ̀yẹ ṣèṣe lọ́kàn láàrin bíi ni ẹ̀fọ́ kọ́ mọ́ ẹ̀kírun bẹ́ẹ̀ ètò ìwà tí wàá gbé ìwà tí dọ̀tí bẹ́ẹ̀ kírun bẹ́ẹ̀ kírun so so. ẹni tó ṣàlùwàlà asalaamualeykum ó wá ó fọ ó O ló ṣe ní zoro ìgbà o wá fẹ́ kí aṣọ wa rántí pé kóun tó wọ sọ́ọ̀sì ni ò ṣàlùwàlà ní zoro yẹn ganan ṣé yóò tún zoro yẹn kí padà ni kó tó wọ sọ́ọ̀sì. ó kàn ṣe ìgbà tó kírun ó fẹ́ kírun zoro ó ṣàlùwàlà mọ́síwò ló ṣe bàtọ́ wá di asiri ó wá rántí pé kóhun tó wọ sọ́ọ̀sì òun ò ṣàlùwàlà. zuri yẹn yóò fi zuri gbọdọ kó pẹsẹ nìyẹn tó pẹsẹ tó kóró pẹsẹ kí o tó lè ṣe mọ́sí lórí ẹsẹ̀ èyí bá ọkọ di ṣàlùwàlà kan kó ló ti gbé yóò ti ẹsẹ̀ yẹn wọ ní. yóò tún rẹ kí. naam wọ́n lẹ́ẹ̀ tún rún kí ni o naam wọ́n lẹ́ẹ̀ tún rún kí ni o ṣé a lè ṣàdúrà fún kírísítẹ́nì ẹni tí èyí ṣe mùsùlùmí tó kú pàápàá jùlọ tó jẹ́ òbí èèyàn ṣá lè tọrọ àforíjì fún. èèyàn gbọ́dọ̀ tọrọ àforíjì rẹ̀ wáyé tọrọ àforíjì fún òbí ẹ̀rọ jẹ́ kébèrè tó kú ó ti ń di ẹlẹ́ṣẹ̀ tó tóbi níwájú ọlọ́run hmm? èèwọ̀ ni ọlọ́run bá kọ́ Ibrahim kò gbọ́dọ̀ dánwò ọlọ́kọ̀ fún kò gbọ́dọ̀ dánwò àwọn èèyàn ńláńláńlá méjì tó tóbi jù nínú ẹ̀sìn sọ ọlọ́wọ́ bá kọ fún wa pé wọ́n gbọ́dọ̀ dánwò bó ni wọ́n ti ayọ̀ ọ̀rọ̀ pé máa dánwò sọ àwọn gbọ́dọ̀ dánwò rárá. naam aláboyún tó kú ọmọ náà náà ti kú tó máa fẹ́ sin wọ́n ṣé wọ́n sin wọ́n papọ̀ ni àbí wọ́n gbé jáde wọ́n sin wọ́n lọ́tọ̀ọ̀tọ̀. Naam. Naam. Wọ́n ti gbọ́. Bẹ́ẹ̀ni mo ní kó gbèsè yìí òkú nìkan tí mo wọ́n bí ní ọdún ọdún lọ́wọ́ fún mi láti ilé ilé wa ń bẹ̀rẹ̀ ara àti wà yàrá mi sí méjì. So so aláboyún tó bá kú ó máa ó ti di wàhálà ní ibì kan lọ́yẹ́ pé tí ó di wàhálà gidi tí àwọn yẹn sọ yí pé aláboyún yẹn a gbọ́dọ̀ sọ patient fún ká lakun ẹ̀ ká gbé ọmọ rẹ̀ sọ́tọ̀ torí pé a fẹ́ ṣe torí pé àkúfà ni ó máa jẹ́ sọ tí àwọn ìdílé yẹn tí wọ́n yarí gán sọ sọ ma sọ fún mi pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ á sin pẹ̀lú ọ gbogbo ọ̀rọ̀ ṣé láyé ànábi ṣe wọ́n mọ sọpẹ́sẹ̀ láyé ànábi ṣe ìdáná àwọn ará àbí ọbẹ̀ tó tó alakun aládùn tó fi yọmọ jáde ní. òsínú yẹn láyé ànábi ọ̀rọ̀ ọmọ àti adókú ó sin wọn pọ̀ ni so àdó máa rí i pé ọmọ yẹn ó ń sẹ̀mí lọ́wọ́lọ́wọ́ tó o pé dáhà bá fẹ́ rescue rẹ̀ ìbàdàn kú ní immediately yẹn because tó mọ̀ tí yàrá kú ní immediately ọmọ yẹn lè mọ̀ tì kú so àwọn tó ń bọ̀ báyẹn tán lè sáré sí operation yẹn tó ń gbọ́ ọmọ yẹn jáde tó pàtàkì fi lè gba fún un rẹ̀ ni wọ́n gbé ọmọ ti kú already ìyá ti kú already ẹ̀yọ̀ kí ni separation náà fẹ́ máa ṣe wọ́n kí ni kẹ́ni kan kọ́ sọ kí ni reason separation yẹn ẹ̀yọ̀ kí ni reason yẹn ṣé èyàn ò ní jẹrà tẹ́ bá wọnú sáré ìyá òun ò ní jẹrà ọmọ yẹn ò ní jẹrà kí ni reason náà fẹ́ fi ṣe àyẹ̀wò reason ni wípé ìmọ̀ á fà kù fà rísìkì nínú tẹ àwọn yẹn sọ níjọ náà rísìkì kan wà àgbàdo àwọn wà ní mahad ìkànnì àwọn olùkọ́ ìyàwó rẹ̀ wá sáláìsì olóyún ẹbí ìyàwó rẹ̀ sáláìsì olóyún wọ́n wá ní pé hmm, ibi dábàá fi lè ṣe abúlábọ̀ yìí rìn sí ìgbà náà kò tún tí ì sí mágbára kéèyàn lọ́wọ́ sí mágbára bàbá wọn ní ibi dábàá ṣe aláboyún sí ibẹ̀ yóò tún ní o bàbá madu wa ni ẹgbẹ́ wá síbi ẹgbẹ́ madu kó tú kárí. Ah. Ah, olùkọ́ bẹ́ẹ̀ nìkan bá ti kú ẹ̀ lóyún òtún kú tẹ́lẹ̀ bá ti kú ẹ̀ lóyún òtún kú tẹ́lẹ̀ bá ti kú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so gbogbo nǹkan bá ń Yorùbá wọn dẹ́rùbà ẹ wo bí ẹ ti gbé kínní yẹn ìdẹ́rùbà náà wọn jẹ báwọn yẹn so ìdásí láti yẹn wọ́n bẹ̀rẹ̀ lọ pé ọlọ́pàá wa táwọn akẹ́tọ̀ pé ìjẹ́ kí ni òdi bẹ̀ lágbára ju àṣẹ tó wá lọ gba ìwé pé lọ́lọ́jọba kó wà ní kí wọ́n lọ gbé kéèsì ti ṣe kó wà lọ dùn wà <laughs> lọ. sọ́dọ̀ abẹ́ gbogbo àwọn kẹ́lá yìí wò lọ́tún. ẹ̀yí ẹni sì báyìí àwọn ọ̀dọ́ wa lọ gbé àfa kan wá gbé ẹ̀ẹ́dínlẹ́ kan kì í wà nù <laughs> tí kan èèfò ní tí a kan. ẹ̀ẹ́dínlẹ́ wọn ní tí bá gbé góòdì mi àwọn afá oní kíkí sábẹ́ náà wá gbé góòdù kí wọ́n lakun rẹ̀ kí wọ́n kó jáde kí wọ́n wá kó yọ góòdù yẹn jáde kó tó ti pé wọ́n sì. kò sí parí o ó ní ṣé èèyàn lè gba owó tí wọ́n bá jẹ èèyàn tó sì jẹ́ pé owó yẹn jẹ́ owó èlé ìmọ̀ kan tó gbà lérò pẹ̀lú ẹ̀ wọ́n jẹ́ èèyàn lówó owó yẹn wá jẹ́ owó. ọbẹ̀ fowó èlé san. ṣé bẹ́ẹ̀ náà ni. èèyàn tẹ̀wọ́ gbà ni àbúrò ti àyíká ìwé jẹ́ èèyàn lówó ni owó ni sì ń lè rárá. so so ọba àwọn ọlọgbà yẹn lé owó lọ gbà. ya lówó ni lọ ya ni ó lè kówó dé ní gbogbo naam owó ìmọ̀lọ́ ìmọ̀lọ́ lé ni o má bu o owó ọ it's only. wá sí fún lẹ́yìn ìgbà náà kẹ mẹ gbowó èlé lọ. naam wọn ní ẹ obìnrin tó ń lò ní club ẹni ẹ eh, àfọ̀tò fẹ́fẹ́ wá dé wọn ní ṣé o lè ṣí ojú fún àfáà yẹn àti wípé ṣé ọkùnrin yẹn nìkan lè dárí tàbí o máa rí pẹ̀lú àwọn òbí rẹ̀ ni táwọn obìnrin máa wà bẹ́ẹ̀. báà ah, mọ́ni obìnrin ló lò ní kọ́ọ̀pù kárí obìnrin kárí ojú ẹ̀ ká dẹ̀ rí ọwọ́ rẹ̀ nǹkan tí ẹ̀sìn mú wá ni sọ nípa gbogbo àwọn afáànà ló dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ sọ àwọn kẹta àbá mi sọ fún ọ náà nìyẹn pé bàtà ni kárí ojú ẹ̀ ká rọwọ́ ẹ̀ tẹ́ka bá ti ń rí tẹ́tẹ́lẹ̀ ni kò yẹ kí wọ́n fún ẹ̀sìn mọ́ sọ pé kárí ojú ẹ̀ ká rọwọ́ ẹ̀ ni <laughs> ẹni ọ̀rọ̀ ẹ̀rì náà bá mu àgbé tẹ́ka ti ń rí tẹ́tẹ́lẹ̀ ni kò yẹ káwọn ẹ̀sìn mọ́ sọ pé kí ni o kárí ojú ẹ̀ ká rọwọ́ rẹ̀ ni sọ ara ẹ̀rí nìkan bìlọ̀ tó ń ra so ló fi jẹ́ pé àwọn afáwa ṣàlàyé fún wa pé a rí yóò rojú ẹ̀ yóò dẹ̀ rí ọwọ́ rẹ̀ so ṣùgbọ́n kí náà ni pé kó jẹ́ pé àwọn òbí ẹ̀ nìkan tó bá yà ti jẹ́ pé ó jẹ́ ẹni tí ó jẹ́ márọ́mù ẹ̀ yóò wà ń bẹ̀ so yóò rojú ẹ̀ yóò dẹ̀ rí ọwọ́ rẹ̀ nígbà tí wọ́n bá sọ pé èèyàn fẹ́fẹ́ pàdé pé èèyàn sọ pé èèyàn fẹ́fẹ́ so tó bá yẹ tó rí dáadáa ó tún lè padà ó tún lè rò fẹ́ rí i ọkàn ẹgbẹ́ lọ́dọ̀ tí wọ́n á mi problem kan mi ẹ̀ ń bá twenty four bẹ́ẹ̀ ṣe nìka òun náà kó máa dáńgìlì sínú nìka wọ́n lọ́dọ̀ tí wọ́n á mi èèyàn tí twenty four bẹ́ẹ̀ ṣe nìka èèyàn ti bẹ̀rẹ̀ ṣe nìka ibi tó ara máa wà nù ìyá àwọn ọlọ́dún méjì ọdún mẹ́ta so onílẹ̀ ti rí ládọ́dún láti bí èèyàn eh, tó sọ pé òun fẹ́ rí ni so gba àwọn kìíní yìí wàhálà lọ́jọ́ lọ́dọ̀ wa tó bá dé tí mo fẹ́ ṣe nìka lọ́wọ́ obìnrin fáwọn dán. Oh, ọba di ọ̀sẹ̀ tí ń bọ̀ wá múyàwó rẹ̀ ọmọ múyàwó rẹ̀ lọ. Oh. ẹgbẹ́ ẹni sẹ́ kò ní dé kó sí wàhálà so ìmọ̀ lọ́dọ̀ wá bì wàhálà yẹn ti wá ṣẹlẹ̀ so ní ìbágbà pé àbẹ́ fẹ́ yẹn ní ìsìnkà ní àwọn awà lọlé ní ìgbésẹ̀ yóò bẹ̀rẹ̀ sí júnà níjọ́ mi nà so kó ebi tí wàhálà àti wá wà nù bí wàá rí pé àti rẹ̀ ní ìní káàkà ní ìgbà mi ìní ṣùgbọ́n gánà láti fi ọdún ní pé o lè rojú ẹ̀ yẹn nana gbé kí àwọn yẹn náà wà mẹ wọn kàn lè wà ní fisiliti ibi tí wọn bá ibi tó wà ibi tí wọn wà ní gini ọmọ ẹgbẹ wọn wà ní kálíwà tẹgbẹ wọn kàn jọ dá wà lásán ní gini so ẹdun bá lẹtọ ó lè wà lórí àwọn fisiliti tó yẹ pé pálọ wọn fẹ dáadáa nìkan kàn lè wà níbi kan tí ń tó yẹ pé òun kàn tó ń ṣe nǹkan míì lẹgbẹẹ tí ò ní dá sí wọn so òun àti ọkọlẹkọjọ kọlẹkọlẹ fún sí òrojú ẹ lọ fún sí òrojú ẹ lọ سبحانك اللهم وبحمدك